وكل بدعة ضلالة ضلالة السلام عليكم ورحمة الله وبركاته Thank you. Let's go back ọdún látàrà sí láàrín sí àwọn ọ̀rọ̀ oṣù ọ̀rọ̀ tàbàrí tó wà láyé ọlọ́mọ oṣù tàbà sí láàrín oṣù yóò wà láyé láàrín sí láàrín oṣù yóò wà láyé láàrín sí láàrín oṣù Àwọn tí láàrín tó fẹ́ràn àwọn ọlọ́run ọba ilẹ̀ àwàbílá àwọn tí ó gba iṣẹ́ wọn níbẹ̀ àwàbílá àwọn tí wọ́n tẹ̀lé lára àwọn àtẹ́bí ọlọ́run ọ̀sìtì kí ọ̀ṣùgbàdá ọ̀sọ̀ ìlú gbogbo alẹ́kọ̀ọ́ sí ojú wa pẹ̀lú títí lọ́rọ̀ ọba tó rẹ̀kọ́ mẹ́rin para máa fi síra wa Assalamu alaikum warahmatullahi wabarakatuh وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà náà àbẹ̀lọ́ ọba gbogbo àwà bíbí ọkùnrin wa obìnrin wa wọ́n ti bí wa gbàlágbà wa àtàwọn ya wa náà àtúkàlùkú tó ní wá ọ̀túnrin àbí ọ̀nà àwọn àpèjì tó fi wọn ṣubú ti prógámù yá àwọn olùsọ bẹ́ẹ̀ náà lówó ni lára ni ní publicity ni ní ààyè ní gbogbo ọ̀nà tó kálù wá fi dá sí àtàwọn mìíràn ká dá sí ọlọ́run àwọn ọmọ tó máa rà dá ẹ̀rọ ọlọ́run àwọn ọmọ tó máa

ìyàtọ̀ ń bẹ láàrin ṣáàmù rọ̀mọ̀dán àti sọ́ọ̀mù rọ̀mọ̀dán ṣáàmù rọ̀mọ̀dán ní oṣù rọ̀mọ̀dán sọ́ọ̀mù rọ̀mọ̀dán ní káàkà àwẹ̀ nínú oṣù káàkà gbígbà àwẹ̀ nínú oṣù káàkà yìí ọ̀rọ̀ yẹn àmọ́ kìí sóòwò nìkan ló ká tó ẹsẹ̀ ìlọ̀rọ̀ àti oṣù oṣù rọ̀wọ́ọ̀dù oṣù tó lọ́lá mi tó lálùbáríká látọ̀dọ̀ lọ. Ipò oṣù ìgbé àwẹ̀ rọ̀wọ́ọ̀dù wọlé. Ìwé àtọ́lé. Oṣù rọ̀wọ́ọ̀dù àwẹ̀ oṣù tó lọ́lá mi tó lálùbáríká látọ̀dọ̀ lọ́wọ́ wá. Ó dà mọ́ tó ti gbé àwẹ̀ rọ̀wọ́ọ̀dù tó jọ ẹ̀yà yìí wọ ọdún wọ ẹ̀yà àtijọ́ bó la ṣe mọ̀ nígbà tó lọ ọmọ tó rọ̀ lọ́wọ́ wà láyé ẹ̀yọ̀ wọn tó lọ sí dákọ̀ ọ̀rọ̀ kò fi àwọn ẹ̀sìn báyìí lẹ́yìn ìgbà tó sọ láàrin náà lórí ìwà áfíríkà bá rẹ̀ lẹ́ ọdún iṣẹ́ àbárò rọ̀mọ̀rán oṣù rọ̀mọ̀rán àlẹ́sìn ìlú zílà bíi èyí tá a lọ́lọ́dọ́. Tó ti fi pé kẹta bá ti tó bá ti bá ọ̀rọ̀ ọ̀ṣá òkòrò á. Ní àmọ́ ọ̀rọ̀ ayàn ní ágáwẹ̀ ọ̀rọ̀ náà níbẹ̀. Bàbá ti ọ̀gbìnra wa, a ní ọlọ́ ní òkùnrọ̀ lọ́tún bí ìbò ní òkùnrọ̀ lọ́tún ọ̀rọ̀ ayàn. Sísọ̀kùnrọ̀ á lè kalẹ̀ ó bẹ̀rẹ̀ láti láwùlà fún bọ́sí bẹ́ẹ̀ rẹ́pù sísá nígbà wákàtí náà bá ní sábà alákọ̀ọ́ ọlọ́pọ̀ bá ń kalẹ̀ lójijì láti bẹ̀ lọ́lọ́pọ̀ bá ní wọ́n sọ̀ kalẹ̀ títí dúró ọ̀ọ́ bá ní sọ̀tà tó nígbà tí wọ́n sọ̀ kalẹ̀ sí méjìlá ẹ̀ńdà láti lọ́rọ̀ báyìí nígbà tó sọ̀ kalẹ̀ láti bẹ̀ tọ́nà omi wá ń da ìbílẹ̀ wá bá ní sọ̀tà ọ̀rọ̀ lọ́ọ̀tún bẹ́ẹ̀ tó ẹgbẹ́ bẹ́ẹ̀ bá ti sábàjọ bíra wa àtẹ́tí ọlọ́lẹ́bí àtẹ́tí ọlọ́lẹ́bí ibo ni Quran ibẹ̀ tó àlùmá nàbí máka àti Mẹdínà máka bí láyé ìwò ní máka ọmọdé ìgbẹ̀ wọ ilé ìdíbà mi sọ̀rọ̀ dàbí ní kí n kọ̀ fi ọ̀rọ̀ àlè ní máka nígbà the first person tó bá rẹ̀ jẹ́ ẹ̀fọ́ ìṣòro bí kàlẹ́lẹ̀ kọ́làbàrí tó ẹgbẹ́ tí máa ń kà ló bá ti sọ kálẹ̀ lẹ́yìn òun ló fà ní ẹ̀dà sí ọlọ́ àbí tó ju àlejò pọ̀ tàbí wá ní the first person tó kalẹ̀ lẹ́nu ọ̀rọ̀ bọ́ọ̀lù tó kalẹ̀ àbí sáwọ́ ẹ̀rọ bọ́ọ̀lù ti ọ̀rọ̀ ẹ̀fà àwọn ọ̀rọ̀ òbí dọ̀rọ̀ ayẹ̀ àlẹ́bí wá lu àkọ́dá tẹ̀sí yìí ní máa ọwọ́ adébọ̀ ìdíná sẹ́kọ́ndì yíẹ̀ tó lè màtí àdájẹ́bí fífí yíẹ̀ lẹ́yìn ìgbà tí kúrò áàrẹ̀ ìlú ọ̀kálẹ̀ làwọn ọ̀dọ́ òmúrò ọ̀rọ̀ ìyà lórí tó kí ni implication rẹ̀ implication rẹ̀ ni pé lóòótọ́ sọ́wọ́ ọ̀rọ̀ ó wà lára kíláàpọ̀ gbígbà ọ̀rọ̀ àmáwẹ̀ ọ̀rọ̀ nìkan kọ́ ló ti pa ìṣàmọ́rọ̀ ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ ìjọba tó ti bá ní owó oṣù rọ̀ lọ. Sábà sọ̀rọ̀ ìlúdíṣẹ̀. Ìlúdíṣẹ̀ rẹ̀ ní pé bí ọ̀sán ọ̀gọ́n ti já ọ̀gọ́n bẹ́ẹ̀ ni òru ọ̀gọ́n ti já òru àkọ́sán ló bọ́ náà ìta bá ti ṣe bẹ̀rẹ̀ ní pé bá ti ń dáwẹ̀ báyìí ó sì lọ lákọjá pé kánẹ́ta ah, wọ́n ti wá pè rọ àdìsùn báyìí pé gbogbo àpùtì ìṣẹ́ lọ́nà ó ti wá sí báyìí èyàn òfrí òòrùn òrùn ọ̀gọ́ náà èyàn lọ bá fún ìrìnkọ̀ọ̀rẹ̀ gbogbo ọ̀dọ́ ìdẹ́yà àwẹ̀ nìkan lè yẹ́ ti lọ́sọ̀rọ̀ ọlọ́pẹ̀lú tó ká máa rí òbí ló pa àwẹ̀ nìkan táàkì kọ́ pé gbogbo agbúrú tí mi ò tẹ́ lọ́sàn tó bá ti jí bá bá ti túnú báyìí igbó dè mú lọ́sàn alẹ́ ọ̀rẹ́ mi sí alẹ́ yẹn náà ara rọ̀ zina tí ọtí sílé òun lọ́nà òun mo fẹ́ ṣe òun yẹn náà àlọ́ ọ̀rọ̀ tó ká bá ọ̀dọ́ tó bá ní kìí ṣe sọ́wọ́ rọ̀mọ̀dọ́ nìkan ni rọ̀mọ̀dọ́ fi jẹ́ ọ̀rọ̀ àwọn tó ń wò bẹ́ẹ̀ jẹ́ fún láàdì lóòótọ́ àmọ́ jáhá gbìhó máa ń ẹ̀ kókó òru oṣùpọ̀ ọ̀dọ́sí pọ́ìntì alákọ̀ọ́kọ́ pé gbogbo kan sáà máa ń ṣe lábúrú lẹ́sẹ̀ lọ́sàn-án àgbọ̀dọ̀ kí pẹ̀lú rẹ̀ ibi tákọ́lá bá gbé wá bá kéèsì nǹkan yìí dáadáa oníbi tó bá gbé wá pé ní gbogbo oṣù rọmọdọ́ ní àkọsán àtòrò pa àìsàkókò owó lọ́lọ́ láti jẹ ẹni lé láti kọjú adé ọlọ́ọ̀kú ní nínú gbogbo rọmọdọ́ nǹkan o lé láti kọjú ìrọ̀lọ́wọ́ sọ̀rọ̀ láti kàlàbí sọ tó bá ti rí pé ààwẹ̀ nìkan ló bá jẹ́ kí rọmọdọ́ wá pàtàkì

àwẹ̀ nìkan kọ́ ẹ dákun so bàbá kọ́ gbọ́ yẹn yé bá pọ́ǹtì alákọ̀ọ́kọ́ mi bọ́ọ̀sì rọ̀mọ̀dọ́ ṣe pàtàkì pàtàkì ẹlẹ́ẹ̀kejì pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì ó ní pé tẹ́fà tó wo áyà tó máa tí mo fi yá ma nílà lẹ́yìn ẹ parí àwẹ̀ tóòrù tó mì pé tóòrù bá ti wọlé tóòrù bá ti wọ àwẹ̀ ti bọ́bá ní ká parí àwẹ̀ ẹnu táa kójú tàbí ẹnu táa kójú tàbí mọ́ ara kójú tàbí wa gbóòrùn bá ti wọ̀ àdìsí tó ti ọlọ́run fún wa dá ọlọ́run ní ọkùnrin ìlú wọ́n lọ fẹ́ máa taa máa mú lọ àtà yàtàbáyé ìlọ̀káyẹ̀dì àbúwẹ̀ ìlẹ̀kọ̀ títí sí àbájáde òbí rárí bọ́bà bá lọ wọ́dù títí ẹ máa jẹun ẹ máa wọ́n lọ títí ó gbé ládìgbà tá a mọ báwẹ̀ nípa yòó ẹni jẹun ẹni jẹun seven ten ẹni jẹ ní eight ten ẹni jẹ nine ten ẹni jẹ ní two ẹni jẹ títí sí àgbájá yìí dẹ̀ kí á tún ní ẹ́sẹ̀ǹsì ká tó wá jẹ sáà wọ́n bí òun bá ti wọ̀ kò sí bá àná ìjẹ́ bá òun lọ bá àlejò ọmọ náà lè jẹun. Tọ̀kí ló tún wá mú dájọ́ pé ẹ̀kú wá ti sáàtì wá nígbà tó ìgbà ti jẹun lọ́dún káwá jẹun tẹ́lẹ̀. Sílẹ̀ gbọ́ yé pé léwu náà ẹ̀ gbọ́ yé pé oúnjẹ nìkan kan sàríwà fún un. Èrò náà tó jẹ nìkan bá ti wá kúrú wá tó lọ́ọ̀ kúrú gbé àtàwọn bí. Sọ́kó jẹ nìkan

gbogbo yóò bá jí lọ́bá náà ti pé ìwọ àgbájá náà lè jí sí pé bá lè bẹ́ẹ̀ bá ń sáré lọ bí iṣẹ́ tẹ bá ti jí náà kọ́ táìmù táìmù ìwẹ̀ lọ bí iṣẹ́ lẹ́yìn ìgbẹ́lẹ̀ ẹ̀fọ́ ń ṣe èyí jí láti kó yóò rẹ́ sì tẹ́tẹ́ tí ọlọ́wà ti fún wa ọlọ́wà pàtó wá ti gbé oúnjẹ ọlọ́pàá mọ̀bìnrin yẹn mú báyìí bóò ti jẹ ohun náà láti àtúláwọ̀lá àtúlọ́ àlàlá ìwọ náà gbòòrè táwọn ẹ̀yọ́ ọlọ́pàá ń bà lẹ́gbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ àfẹ́rẹ̀ ọlọ́pàá fẹ́rẹ̀ olóòwò àbójẹ lórí bàbá mi oúnjẹ lórí bàbá mi bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ní ìdìbà yìí ó kọ́ òwe ha gẹ́gẹ́ ìdílé ìtajà àwọn òṣèlú ìṣèlú ọ̀là nípa ìdílé ẹ̀ ó ní ìgbà ìdílé tọba ti wá ní ìwọ̀n Rọ̀bádà Hafẹ́lẹ̀ ní àgbọ́nà olóòrìyà ìsànkúrọ̀ta àyọ̀ ọlọ́run àwọn ọmọ àmì àwọn ìyàwó wa ẹ̀dàkùnrin tí wọ́n lórí fọ́bẹ́ olálù àláwò ní bọ́bá tí jọ àmàlà ẹjọ́ kan wí ọlọ́run gbà àmójẹ ló fi pọ̀ síbẹ̀ bàbá ti wá jí ẹ ẹ̀dá bẹ̀ ọlọ́run láti bẹ̀ ọlọ́run ọba tọ́lọ̀ owó àpá bẹ̀ ọ̀sì tẹ́lẹ̀ kí ni túnmọ̀ fún lábẹ̀ sí tẹ́lẹ̀ kẹta ti gbá àwẹ̀ tọ́lọ̀ ọba ti gbà wọ̀ wà tán lọ́wọ́ wa tá a bá bí àwọn ìrẹ̀lá lẹ́gbẹ́já ó ti tún ṣe dìnnà jìnnà bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ sílẹ̀ ọlọ́run ti gbà náà tẹ̀gbẹ́ lóòótọ́ kìí ti pé òun kàn ń fi òun wẹ́ díútì tó dẹnu tẹ̀lé lóòótọ́ tó bá wù ọ́ kọ́rọ̀ tó wù ọ́ jù lásìkò tààyè tó lákọ̀ọ́kà rẹ̀ tẹ́lẹ̀ yá àgbà ọlọ́run lákọ̀ọ́kà mi ó wù lákùn lé lákùn gbà sí lọ́rọ̀ tẹ̀lé lóòótọ́ ẹ̀yẹ́ pé tẹ́ bá ti tó tọ́ èèyàn nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ẹni àdúrà sí ìyàbá nílá kí ó bèèrè bá kọ́lọ̀ ń lè gbà tí ó bá wù ọkú sí lẹ́kọ̀ọ́ níbẹ̀ sí àdúrà sí ìyàmá ń tó wé ọlọ́run ní gbá ìwọ́n ló mọ̀ bá wọn sí pẹ̀lú lóòótọ́ sì sí ilé ìkẹ́kẹ́ bá bẹ tọ́wọ́ wa wa tó wà ń láì ṣe wa tó wà ká sọ fọ́lọ́ bá tò sáré dá ọlọ́run

alẹ́bí kọ́lá bá wà lọ́wọ́ alẹ́bí ní pẹ̀sà àárò pẹ̀lú ìlà pẹ̀sà àárò ìbá adébá lọ́wọ́ ní báyìí bẹ́ẹ̀ kọ́lá ní ẹni ẹni dé ní sáàrì tó sáàrì àwọn afá ní kó yé wa ìbùkáyọ̀ ọ̀la wọn ni adébí alẹ́ kà ní pàdé ìlà pẹ̀sà àárò kápẹ̀lẹ̀ pàṣẹ àtúnṣe pèrè pàdé ìlà pẹ̀sà òwúrì báyìí bàbá kan ní pàṣẹ kùtù torí pé àsìkò sàárì yẹ gẹ́gẹ́ àbárúkà mẹ́rin tó lábẹ́rẹ́ àti ẹ̀rọ ìfọ́lọ́ ọba ń dá àjọ àbẹ́ tó bá bẹ̀rẹ̀ ní ọlọ́ lẹ́rí ìdè kí lọ bàbá tó lé ìgbà tó lọ́wọ́ bá forí wọn jù ó fẹ́ kéde àjẹ náà táàbù níbi orí wọn ó máa ń jẹ sẹ́yìn pé sáà wọ́n tó wá jẹ ọlọ́tọ̀ òtìjí bá ti wà sí láwọn ọlọ́ kí làwọn ọlọ́mọ ṣe ọlọ́pọ̀ fún agbáwẹ̀ tó ní ká gbà yìí òun ní ká gbàdà aláwọ̀ tẹ́tẹ̀kú tó dà sáà ìpáyọ̀ ọlọ́ ìpáyọ̀ ọlọ́ ẹwọ́ bọ́lọ̀ wà lórí àwọn páyọ̀ ọlọ́ ìlẹ́lu mọ́tàfínà ìjànà ti wà òyòwò àwọn tó páyọ̀ ọlọ́ wọ́n wà lọ́ àmìdí iná máa àtà rọ̀gbọ̀rọ̀ ìtọ́nà ọba fún wọn tí ó kọjá ìyá wọn bá ti dùnú tó dùnú inú wọn dùn iná wọn ká ọ̀gbọ̀gbọ̀lá láti ká ọ̀gbẹ̀dẹ̀ bífọ́ àkóso ìjọ wọn wá gba pàtíkéèkì wọn wá gbóore dáadáa ni wọn ti kí ni wọn ṣe ní àgbàkùnjẹ káàtó kọ ní ìlàmìlà ilẹ̀ ìgbìmọ̀ yàtújà òun àwọn wàbílẹ̀ àtàhálì láti kó sáàrí ọmọ tó rà fún ọlọ́rọ̀ àwọn ìtàkùn mọ̀ sí lẹ́sìnì ọ̀sẹ̀pẹ̀tẹ̀ àti ẹ àwágójú ọlọ́rọ̀ bá pè wá àdáhùn ọjọ́ ọmọ tó wò sí ọwọ́ kò jẹ́ ẹ̀sẹ̀ ó sì gbó jẹ́ sí ẹ̀wọ́ àti dáa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìwà àti gbó jẹ́ sí ìwà àti ẹ̀sẹ̀ ẹ̀ka pé àwọn ìtàkùn àti ṣe o alàbáta ìbàdàn. Bàbá ti wé ṣàtà àrùn bẹ̀rẹ̀ ìnàfẹ́ sàbú ìbàdàká. Oúnjẹ náà jẹ láti sàbú ìsàbú. Oúnjẹ yẹn, yàtí máa yóò ṣàtà àrùn bẹ̀rẹ̀. Fàwọn oúnjẹ bá bá fi ọ̀pọ̀wó. Àlùmá ọ̀pọ̀wó, ayé máa ń nǹkan oúnjẹ láti jẹta àlẹ́bí ní àlùbáríkà lẹ́gbẹ́ àlùbáríkà rẹ̀ ní ẹwọ tó dáàbò lọ́rọ̀ sí sáàrí làbùkù tó ṣe ní pé òun ní lọ ọlọ́run àbá sáwẹ̀ lọ́kèjì ó jẹ́ ká kí ilé oúnjẹ náà tó dàbí ó lè gbé wa dúró dáadáa kò ní yẹ ìsáàtì jẹ látàgbò kan tẹ̀wé wa láti báyìí ló ti fa lọ àwọn bàbá wa ní bàbá àlọ́tà yóò lè fún wa lókun kálíra rẹ̀ yóò lè fún wa lókun kálíra ìbáàdà yóò lè fún wa lókun kálíra jọlọ àlùbákà kejì tí mo fẹ́ ká pé àtẹ́jì kálíra ọ̀sẹ̀lá ó tẹ̀sà pé wá. àwọn sáájú àtẹ́lẹ́bí sàtọ́fẹ́ ó lè bá ẹni tí jẹ sáà àwọn tí wọ́n jẹ. Adàtúndọ̀ bá lè sọ̀rọ̀ bí àwọn àwọn ó ń bá ti sọ̀rọ̀ lọ sẹ́yìn mọ̀sáàlì sẹ́yìn mọ̀sáàlì sọ pé tàtà àdàmà àwùjọ ìlà ìsàlà ọ̀sẹ̀ àwọn ẹ̀jẹ̀ tààrí pẹ̀lú àmì ìsọ̀rọ̀ àṣẹlá nígbà tá a ti tààrí lọ tó ń bá ọmọ ìlà ìlà ọ̀sẹ̀ àdàtúwà lọ wá sí sẹ́yìn mọ̀sáàlì ló dá pàṣẹ àǹfààní ká máa tó sọ láàárín ìgbà tí àtìgbàtẹ́ parí tààdì ìfẹ̀síwẹ̀lú zẹ́yìn sọ pé kọ́tọ̀rọ̀ kọ̀pùtínà ààyà ní dédé 50 verses ní dédé òkìká 50 verses àwọn sílẹ̀ fà àwọn ọdún àgbèlé ìjẹba àpàdé náà ìjọba náà ó bèèrè lọ́gbẹ̀ẹ́ ìparí ìjọba ó ní ẹ̀kọ́ aláwọ̀kọ́ tá a kọ́ bí báyìí ni pé torí mọ́lọ́mọ́ ọba pé Ramadan ní ṣááwù Quran oṣù Quran ẹwà wọn sàájì ànábì nígbà tán fẹ́ máa táìmù wọ́n fẹ́ máa táìmù sẹ́ńtọ̀ wọ́n táìmù pẹ̀lú kíké Quran ìṣẹ́jú mẹ́lọ gbàgbà ìṣẹ́jú tó yóò fi tẹ́lẹ̀ ìṣẹ́jú ẹ̀ wákàtí rẹ̀ wá wákàtí yóò fi tẹ́ ọdún ẹ̀fẹ̀ wọ́n táàmù pẹ̀lú nǹkan tó kọ́mọ́ bá dà tán ṣe ní oṣù yẹn tó gbé lágbáwá tí kìí bá ti tó lọ́pọ̀ wọ́n láwọn ọ̀sẹ̀ ní ìjọba fi ń dáàbò lọ́tọ́ náà táìmù wo ló tẹ́ kí ẹ̀kọ́ láti kejì ó lè kọ́ sọ́rọ̀ hálùbìṣà déédéé tí ó tẹ́ kí èèyàn láti fi fáwọn ará màálù tó fi kún náà òlè láti yóò lòyò ó tó lè ẹwà pẹ̀lú kọ̀ táìmù orí ó tẹ́ ìyà láti fi ké sí ìgbẹ̀rù àkọ́kọ́ sunday ni pé basic tí ó kù jù tí ó kù jù ní ọkọ̀ mi kì í ti rú àwọn basic lọ́tù bá kọ́rọ̀ ẹ́ kì í lẹ̀ fi iná àti iná dẹ́ ìkéjì tí ó ti bàbá wa fẹ́ sọ lágbà ọ̀pọ̀ àbá bẹ́ẹ̀ bá fẹ́ ka ojú sí ìfẹ́sù báwo déédéé tó jọ ní déédéé táàkì ìlú àpòlù fọ́ọ̀tù pàṣẹ ẹ̀wọ́ kò ju fọ́ọ̀tù pàṣẹ lọ. so olùkọ́ déédéé táwọn gbé àlábọ́jáde sàrẹ́sẹ́rẹ́sà àlùwàlá lọ́nà sí tó sì gbọ́dọ̀ kí ni hikma tó wà ní di ọ̀rọ̀ yìí ẹ̀yìn ó bá àwọn ọkùnrin máa ń béèrè àwọn obìnrin náà máa ń béèrè àwọn yẹn máa ń béèrè irú ẹ̀dá kan ṣé ìyẹn lè máa gbàwẹ̀ kó má kírun sẹ́lẹ̀kọ̀ tí bá bẹ́ẹ̀ pẹ́sàn yẹn wọ́n lọ́wọ́ sí gẹ́gẹ́ gbọ́ láti rẹ̀ ó ní pé ó ka rọ̀mọ̀bọ́ọ̀lù sí ààwẹ̀ nìkan ó pọ̀ ju ààwẹ̀ dẹ́gbẹ́ ti pé ó ka àwẹ̀ yẹ sí ìdẹ́ ìyàgbé tọrọ àgbá pé ọlọ́run mo fẹ́ kó tún gbèsè ayé mi ṣe èmi náà fẹ́ gbáwẹ̀ ló fẹ́ gbọ́gbọ́ ẹjẹ́ ìṣẹ́ òṣù pé àmì náà báwọn ti bá sọ òun kà pé àákà ń sàgbà lábẹ́ so ẹni tí bá ń béèrè ewu rẹ̀ àti ìta tàbí òjèjì kílẹ̀ ìdìnnà ó ti pé tó bàtà kájẹ wọ́n ni bóyá ìjọba ten minutes láti òwúrọ̀ tó kájẹ ìlú ni pé a gbọ́dọ̀ tó nípa fẹ́ gbá ẹ̀ka tó wá ní ìlú àbúrá. bẹ́ẹ̀ ni pé adébùsọ̀kọ́ ọ̀fẹ́ kí táìmù tẹ́sí jẹ́ tàbí ọmọ pẹ́ tẹ́sí mú sallallahu alaihi wasallam kò fẹ́ bẹ́ẹ̀ fún pé ẹ dìlé rẹ̀ débi pé ẹ jẹ́ tọ́lá bẹ́ẹ̀ bá jẹ kàláàbò kan yóò sùn bọ́wá wá tó àgbọ̀ ọ̀dọ̀ wọ́n wà ní ìṣẹ́kọ̀ orí ààwẹ̀ wá fún wá fún mi ní ìran irú ti ní ó pàtàkì nínú Islam jàwẹ̀lọ́ ó sọ irú ti tó kéé ṣe olè yóò sọ pé yóò ṣe lọ pàrọ̀ bẹ́ẹ̀ mọ́ bá rẹ̀ láti bá káàkiri sáà sẹ́yìn lọ́wọ́ wọlé ń wọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ bí báyìí pé ní ẹ̀ ìdílé rẹ̀ bí bá ti jẹ́ tán bá ti jẹ́ òun tán lọ́wọ́ tó ẹ mẹ́jà fi ṣeré kéèyàn wá lóun fẹ́ jẹ sàárẹ̀ jẹ sàárẹ̀ lọ́wọ́ wá ń ọwọ́ nígbà tó aláfúgbà fẹ́ máa ń ká fúgbà láàbù mẹ́sàn-án ẹ̀ òun sùn sàárẹ̀ òun sàárẹ̀ wọ́n lé ìsòkòsò ní ọ ẹ̀hẹ́n tó ẹni kákàgbéyàn ká lo súnà mẹ́bí ìsọ̀rọ̀ ẹ̀jì lè ta ìgbé wá ti jẹ́ tán ìlọ́kẹ́kù bàbá kẹrùn sẹ́tọ̀ ìyókù ọ́pṣọ́nà ni ó bẹ́ta kẹsàwà káàkiri àwọn ọ̀pá ti ní ó dàtẹ́jọ́ ọgbọ́n ní kọ́ọ̀sì ìjìnlẹ̀ gọ́ọ̀nà àpapọ̀ ọ̀pọ̀ yókù lẹ́ta ṣòkú pọ́ìntì náà ọ̀rẹ́lẹ̀ pítà ní kọjọ́ ọ̀pọ̀ jẹ àsìkò ní àsìkò lọ́lá àwọn mùtàkùn àti ìdánakọ̀rọ̀ àbúrúsì ọlọ́pẹ́ sílẹ̀rọ̀ gbogbo wa náà nọ wa ó jẹ́ pọ́ìntì ẹlẹ́kẹ̀ẹ́sì pọ́ìntì ẹlẹ́kẹ̀ẹ́sì شهر رمضان الذي انزل فيه القران رمضان هو القران الحكيم قران ìdẹ́kùn ìjọsìn tó gbé agbọ́dọ̀ ní máa nínú

ó wá méjì blood to the dìgídì kò dì poison àbí ẹ̀jẹ̀ rẹ̀ ó láti ló sẹ́yìn ẹ́ àbúkì ní alémíà ọ̀nà ẹ̀jẹ̀ yìí ẹ̀rọ kọ́ máa fàájáde kí lábẹ́ dìí tẹbi tá a fẹ́ ṣe ni pé lóòótọ́ ẹ̀jẹ̀ ní fi ń sọ sí láti ìpìlẹ̀ ní fẹ́ tẹ́wà ṣùgbọ́n tó rúkọ́ ti ní pọ́lìsì yẹn kọ́ kò ní máa sọ láì ní sọ ìpẹ̀lú kọ́ ti ẹkọ́ pàjáde tàbá pàjáde kíláàsì agbọ́dọ̀ pa ní ìdí bẹ́ẹ̀ ẹgbọ́n tẹ́ ní pípa pé kálá afẹ́ pa pọ́lìsì jáde ìtọ́nù wọn fi gbáyẹ̀ mú ìmọ̀ ń bá yẹ̀mú mẹ́sọ̀ ikì ṣàwà ojú ọ̀nà àwọn dìláyà sí yàn jíjẹ mímu obìnrin àwọn ọ̀nà rẹ̀ lọ ọlọ́pẹ̀ẹ́ ọmọ díyò náà ẹwọ́ pàyíkò tó bá ti wá pàtán kò wá kó wọ́pọ̀ mẹ́ ìpàdébọ̀dọ̀ wá pílẹ̀ pẹ̀lú kankan ẹwà pílẹ̀ pẹ̀lú ọ̀hán ẹ pílẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ jùlọ pẹ̀lú àti ìdíkìrí ẹ̀ẹ́ pé kò ti fa kọ́ ibi kò wá sí ilẹ̀ ọ̀pù ó sábí iṣẹ́ ó padà kú òun ní wẹ́rẹ́ tó ń bá wẹ̀ nìkan tí ó wá fìjọ sí kó fi sílẹ̀ àwẹ̀ oníṣẹ́ gẹ̀ẹ́sàn sábàtì ti bọ̀ àti pọ́ìntì sí sálátàrà lọ́sẹ̀lá àdíṣẹ́ kó ti ti wá wà àdíṣẹ́ àbúrò rẹ̀ àdẹ́bí sọ ọlọ́run bá ń sọ mọ́gà tó ti gbé àtọ́kùnrin àtúnyàwó lè wà á tẹ̀lé èmi ọlọ́run mo ní èmi mo fi pẹ́lẹ́ ládàá rẹ̀ tó ọlọ́run máa ń sọ tó pàtàkì lọ́dọ̀ pàtàkì lọ́dọ̀ ọlọ́run ni yẹ kúrò lọ àmà ọmọ àtẹ́bí adágún ó oúnjẹ rẹ̀ lẹ̀ wáṣà ọba yóò fi mímu rẹ̀ lẹ̀ wáṣà wáṣà yóò fi ìyàwó rẹ̀ lẹ̀ min ajílì nítorí ìsìnkú pé ara ọ̀gbìn ẹ̀ ti máa ń kà gbá òun ni tú ẹnu àtàbẹ́ ẹ̀rẹ́ kan aftaru ma yóò tó kílò náà sùn náàrọ̀ aftaru ma yóò tó kílò náà ànáàrọ̀ alfam wọ́lfam ọ̀pọ̀ tí ma ń máa wọ náà gídẹ́ ẹnu ní títọ́ àti ẹnu ní táàjẹ́ sí kájẹ àrọ́mù káwọ́ ọ̀nà àrọ́mù ábìjì ábìmú náà jábìmọ̀ àti káwà ṣàhárà àrọ́mù ṣe báwọn olóró tí ọlọ́run afẹ́ tó inú àfẹ́lẹ́gbẹ́ ẹlọ́pọ̀ pàpọ̀ ẹ̀jẹ̀ yẹn kò náà ẹ̀fà nítorí ìtẹ̀lẹ̀ máa wá fún yí lórí ẹ̀ pé èèyàn fún jẹ́lẹ̀ omi mú múlẹ̀ òṣàwà rẹ̀ torí ìtẹ̀lẹ̀ fọlákan tó sábà ti ń gbá àwẹ̀ tàbá fẹ́ kó ṣiṣẹ́ tàbá fẹ́ kó ṣiṣẹ́ bá a fi ń gbá yẹn agbọ́dọ̀ àwọn ẹjọ́ mi ẹ́ táàpẹ̀ kan fi fi ilẹ̀ ọ́pù òun ní ẹ̀jẹ̀ ọ̀gbọ̀nmọ́re púpọ̀ omi òkúre pẹ́gbà rẹ̀ ṣùgbọ́n eré tó fi kún tó fi kún tí ìwà ló ti kéjì òbí kí wọ́n láwọn ìgbàyà táṣì bá ti màpá rẹ̀ kọ́ àwẹ̀ ó kẹ̀kà ti wà lọ́rọ̀lọ́rùn ẹjẹ́ ìdákọ̀ ọ̀kan mẹ́ta fún tó ti pé tájẹ́ẹ̀sì wa tábà ti ń ṣe òun ni pé afẹ́ káwọn kan yìí afẹ́ bá níbi kó jẹ́ ìmọ́lẹ̀ kó jẹ́ náà ìmọ́lẹ̀ kìí ṣe ìjọsìn táàtà ń ṣe lásán kìí ṣe ìjọsìn táàtà ń ṣe lásán pé a lè àátà ń ṣe ìjọsìn ìjọsìn táàṣe lẹ́yìn àpá wa ara wa tán yóò tún wa ṣe ọlọ́run wa ń lò sábà yóò mọ̀ òmìnira ṣe yóò mọ̀ yàn ọlọ́run ọwá tó ní sábà bí àti mọ́ rí ìnà dáadáa ní nǹkan tó wúlò pọ́ àti tó fi ìtàkọ̀rọ̀ tájẹ́sì náà wẹ̀ gbogbo òjò tó sábà fẹ́ bàá kà wọn àjọsìn náà àmọ́ tájẹ́sì wà ní kúlẹ̀ náà kó ní lẹ́kùn náà torí pé sẹ́yìn pé tẹ́lá ti wo tọ́lọ́run kí làálà fún dáta fún lọ́la rẹ̀ ọlọ́run tákùwà ibi tí ń lọ na ámànù tákùwà ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹpá rẹ̀ ọlọ́run àmì inú òbí ọ̀rọ̀ súúlé ẹ̀sìn kò jíṣẹ́ rẹ̀ gbọ́ ìtàkùnlá ló bẹ̀rẹ̀ ẹpá rẹ̀ ọlọ́run ẹ̀sìn kò jíṣẹ́ rẹ̀ gbọ́ ìwò tí kó ń ké fún lẹ́yìn lè mìíràn àmàdé yóò fún ilé pé méjì nínú òkè rẹ̀ àbí wọ̀yẹ̀jà ńlá fún rọ̀ ń ta ojú nàbí ọlọ́run wa fún yín ní ìmọ̀lẹ̀ tẹ́ ultimate goal takuwa oníkólé sínú ọ̀pọ̀ ọ̀lẹ́gbọ́n pé yá jẹ́lẹ̀bí náà ìtàtà orúmọ̀ ọ̀há ẹ̀jẹ́ aláàkún fòrùkọ́ọ́nà pẹ́ bá parí ọlọ́run ọlọ́run ọgbó tó ìfún yí nǹkan tí ó mọ̀ sọ fún yà olóró àti rọ́bí tí ó mọ̀ sọ fún yà bẹ́ẹ̀ ní ìyà tó so wọ́n ti ṣe ìwà góòlù wa bí àwẹ̀ wa táàgbà ìbáadà ní bí káàmù bára tàbẹ́ra góòlù nínú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí ní àtàwẹ̀ àdúgbò àtẹ̀ kọ̀mẹ́ta ní ìsinẹ́tọ́ àdì ó sì fi gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sì jẹ́ tó bọ́lá ọdún convention òní nínú àwẹ̀ yìí ìtọ́nà ọba fi dìfáì oṣù yìí ni ààrùn àbí oníṣàwọ̀lọ́pù lẹ́bí onílàfíìlò Kùránì ni àkọ́kọ́ ìjọ pípé ẹgbọ́dọ̀ sí ilẹ̀ ara ẹ̀ lẹ́yìn bàbá ti dáwẹ̀ téèyàn bá fẹ́ jọ́sìn fọ́lọ́ ọba nàìjíríà bá sínú Ramadan tájẹ́ẹ̀tì ìjọ́sìn táwọn àfi ń jọ́sìn nǹkan táwọn kó ààwẹ̀ àdìbò àná kọ́ọ̀kọ́ jù Ramadan àwọn táńtì ìjọsìn bábá ìlàwọ́lẹ̀ àwọn òbá àti ní àwọn táńtì ìjọsìn fọ́lọ́ ọba ẹ́ nǹkan táwọn kó pàwọn náà ààwẹ̀ Qur'an àti ọ̀rọ̀ tọ́ka alábàjọ́ ìjọsìn òun lẹ́yìn ìdí àti àti àti àwọn pé wọ́n ní máa ń bá ọ̀rẹ́ lójú ojú máa ní ti máa ń gbogbo òru tí ní ti ké pọ̀ náà ìjọsìn kí ń lọ papọ̀ ní torí wá kó ní nígbẹ́tọ̀ ọmọ òwúrọ̀ aburú ọ̀kan ọmọ wa ń fìlẹ̀ kò lè fi fún tó bá fi lé fún ọ́tá ìmọ́lẹ̀ lójú bóò láti wá bá kò á nìyí lọ nínú àwọn ẹ dákun ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹlẹgbẹ́ wa

le a lẹ́kùn sáwọn àti ìkàrà ìwà àwọn ọgbẹ́jọ pàtẹ́ wọ́n wá ti kílẹ̀kùn sáwọn kalẹ̀ ìtumọ̀ tó mẹ́ ní pé kò orí pọ̀ orí pọ̀ bàbá tí o jẹ́ náà kalẹ̀ orí pọ̀ tẹ́ tó yọ náà bàbá tí wọ́n sọ kalẹ̀ ìjọ ìjọ ìjọ وتغلق فيه أبواب الجحيم لكن جهنم bàbá ti di òun náà bá tilẹ̀ kùn náà náà òun náà ló máa fi àbúrò wọn ti bá ti ń kọ tó kọ àbúrò rí ju ọ̀sùn bá fi ìṣẹ̀lẹ̀ àfi àwọn èèyàn tó máa ń ìpáyà àwọn èèyàn tó máa kó wọn mọ̀ wípé àwọn ìgbà tí wọ́n ti wọ́n sábú á dé wọn mọ́lẹ́kọ̀ọ́ tọ̀ àdẹ́bí wá ní nínú oṣù yìí oòrùn kan bẹ́ẹ̀ sọ pé ìjọsìn bẹ́ẹ̀ ó dàbí kéyẹsì ìjọsìn fún 1000 oòrùn ní lélọ́tù tọ́jú ìlànà ìwé àríwá ní pàdéfóòrè wà fáyẹ́rọ́ ha pápàdéfóòrè ẹ̀sán bá ti ní àpáti ní àrámù fún tí ò róore láti kọ́ nínú oṣù yá kẹtù láti gbogbo tó kó pọ̀ lómi jù náà bẹ́yìn ọba wá fẹ́ ní ìtẹ̀ kùrọ̀ áàrì lọ́sàn-án gbóòmù lórí ẹ̀rọ níta àwọn ọkùnrin káṣí ẹ má jẹ́ ká lọ ẹ̀sìn ìsìn pé èmi ò ní ẹgbẹ́ ilé tí láti ẹ̀kọ́ sí ìjú gbogbo tó ilé kí ó from taking my children àgbo tó ń bẹ̀rẹ̀ yẹ dáadáa náà láti bẹ̀rẹ̀ ilé ìrìnà òyàwó náà kò kò tí mo tù mí kàn tí ó sọ wípé apákùnrin àbúrò tí ó sọ pé èmi ò mọ̀ ẹ̀sùn pé tó bá sọ àtìjẹ́ pé àtìjẹ́ ó gbé wáyé lè ẹ̀rẹ́ ìgbé wá jẹ́ ó lè mọ́mọ́ wọ ẹ̀kí àmọ́ pé kò kàkàkà kí ó rà bẹ́ẹ̀ bá lè wà tó kàkàkà kí ó rà lè jẹ́ òun ètò pé ó sáà fẹ́ bó bá ní àwọn èmi ò máa bẹ́ẹ̀ ẹ̀yìn mọ́mọ́ ni máa wà ó máa pàdé akẹ́lẹ́ o ìmọ́mù ni wọ́n sọ gbẹ̀ báyìí sọ aláàbọ̀lá adẹ́tẹ̀lera wa á sì èyí tó ní òun sáà ní àwọn ọ̀kan bẹ́ẹ̀ tí mọ́mù lè báyà gbé bẹ́ẹ̀

tẹ̀wà pé àdìjẹ́ tó tìmí rẹ̀ yóò lè jẹ́ ẹ̀kọ́ tó tìmọ̀ tó ti bá já gbogbo òdùmí lọ́rọ́ ọba ní láti wọ̀ ọ́ tọ́ ibi táwọn ọmọ ti ju ara wa lè pẹ̀lú ara bó láti wá sí ẹ̀yìn yá ọ̀rọ̀ tó ń sọ yóò àtàgbàlagbà àwọn onídèrè àti ẹni tọ́lọ̀ ti dàgbàgbà àwọn òmákéwú gbogbo yìí náà ló kán kùrọ̀ánì ti ju oṣù bàbá jẹ́ ṣáàrù kùrọ̀ánì ọ̀nà márùn-ún ní kẹfì bá mi kò lè fẹ́ gẹ́gẹ́ fún mi ọ̀nà alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ọba ti ṣe rọ̀bọ̀ nínú òkúta ọ̀yìn ká gbọ́ kùránì àti ní ẹ̀sí kẹta lọ́dọ̀ ọlọ́run bàbá bọ̀tà wọ́n ẹni tó sọ fún òwòlọ́lẹ́ kí ó

kòránì lè wà lórí fóònù àbí báwo èyẹ sí máa ń fi ẹ́bì ìdílé títà òní gbọ́ sí wíwò káàkọ̀ fọ́ pé àtìlẹ́gbọ́ fi gbọ́ tó gbá ráì mi gbọ́ sáà àtúnra pé tí mọ́tò mẹ́kọ̀ọ́ dé ẹ̀ tó kẹ́kẹ́ kò lélẹ́ sí ìsìn pé wọ́n lé ọ̀gbọ́ gbogbo ẹ̀sì náà wà bí kọ́ ibi tẹ́sì mọ̀ bá nílẹ̀ sí ìsìn ní pé àwọn àkáǹtẹ́ fẹ́ láti bàbá ti bẹ̀rẹ̀ láàárọ̀ kí náà ṣe ọlọ́ọ̀kan máa jẹ́ ń tẹ́ ní màgbọ́ tí ó lòun bọ́ sí lánàá méjì etí tó fi ń gbọ́ ilé ọlọ́run ògbẹ́ kó rí gbọ́ oòrùn àwọn tó bá ti wá ní gbogbo ọkùnrin àwọn ọkùnrin wá sí ẹgbẹ́ pé kó bọ́kẹ́ èèyàn bá ní fún papọ̀ náà bá ní ké kúrò nìkan tí ṣe kọ́dà ó bú lé bẹ́yẹn bẹ́ẹ̀ lórí èyẹ bẹ́ẹ̀ gidi lọ́lọ́kọ́ tó kọ́mọ̀ yọ̀dọ̀ kéèkéèrè lọ́lọ́ fi ròyìn péjèèfè nílẹ̀ tó ti bẹ́ẹ̀ wọ̀ nígbà tó ti lọ gbọ́ ọ́ wáta ọba dákọ̀ ọlọ́ọba nìkan tó tó ìsìnmá azà olówó ìdẹ̀bí nàlá lórí nàbí pàápàá ọkà àwọn èèyàn tó gbágbá ti àgbọ̀ ọkàn ló ti fún pẹpẹ ẹwọ́n dàpọ̀ ọkà ìwọ̀nyẹ́ ìlú wọ ìdá àkókèrò lẹ́dínà mìjúní àkọ́sọ́bá ti dákọ̀ kan bí ìfẹ́ yàtọ̀ sọ́lọ̀ ìdáàmú yẹ̀sàkìrù nínú wọ́n àrùn ìdí ọlọ́dún fún kálùkù tó máa ṣẹ́ kára àìmọye mọ́tò láwọ̀ dáńkó ni ó ń pè ní gírí àkàlẹ̀ orin àgbákò lórí àgbákò bọ́ bá tó kọ́kọ́ lọ là ìdá àfi sẹ́lẹ̀ ẹ̀ yóò mọ́ bí sáfọ́ ẹ̀ wá ní rí pé kóhùn náà wá wò pé ọ̀rọ̀ ọlọ́pàá ẹgbẹ́ kùránì èyí rẹ̀ ẹ̀kan ti gan ó ti gan pẹ̀lú gbọ́gbọ́ nígbẹ́ kùránì òfun lánà inú òtútà wà yìí fún bá ń dáwẹ̀ àti èsì máa agbọ́ kùránì lẹ́wọ̀ èyí ò mẹ́rin kan kọ́pẹ́ ẹnu lẹ́ tó rùn òní bọ́ sọ́kọ́ bá jọ kọ́ jí kọ́dà fẹ́ntì máa gbá èmi ọwọ́ kùránì kéèkì wọ́n náà dúró máa gbá wá fi kiri ẹbí sí nígbà ọwọ́ ó ní mo fẹ́ gbọ́ sùlámù bá kọ́rọ́ sẹ́yìn kọ́dà kò mọ̀ sí wí kéèkì rẹ̀ máa gbọ́ kan bíkọ́ sẹ́ni máa ń jẹ́ ọ̀sùn táà ń ṣe ní táwẹ̀ táà ti lọ́pàá àti bẹ̀ẹ̀ká ti kó àti ẹ̀jẹ̀ tí ò dáa àti ọkù ẹ̀kọ́ wá ń fìlẹ̀ lọ́pàá tẹ̀fọ́ òṣèlú ní ó bá ṣe jù ní ilé ẹ̀rẹ́ tó di òṣùmọ́ lọ bọ́ tẹ́lẹ̀ wá ti sílẹ̀ pẹ̀lú nǹkan máa èyí ọlọ́bí kankan o ẹ̀yìn ìyá wa bá ti wà ní ibi iṣẹ́ ìwà kíkẹ́ bẹ́ẹ̀ náà làwọn tó wà ní iṣẹ́ ìṣẹ́ náà pé kò láàrín agbọ̀dọ̀gbọ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹmọ́jà fi ṣeré ẹ̀dá bẹ́ẹ̀ bá ti jí lóòjọ́ bí kọ́ọ̀kọ́ oríṣẹ́ ìsìn gbọ́kùnrin apára tó ti after some time náà ó sọ pé ní tó kí zúrì tán pẹ́ni tó sọ pé ó gbà ní ọmọ tó ráà ní kéde ṣàwọn pé ní ìbá gbá ìlú ọ̀tọ̀ yẹn máa ń wíkì ẹnu ẹni wọ́n gbé ṣùgbọ́n etí rẹ̀ ọ̀tá ní ọmọ ìjẹ́ ọjọ́ ẹ̀yìn ìgbà tó mọ́ sí balaja ọmọgbọ́nbra má gbóni o ọba gbóni o tó ń gbogbo ṣe gbónú o ti má fẹ́ ọ̀tá kankan nínú Ramadan ilé ọlọ́run ni ó fẹ́ ẹ́ àwọn ìyá wa ara mistake táwọn ṣe nù tó bá ti dínà rọ̀mọ̀dọ́nù àwọn orí àwọn ọ̀tá dánláwò lè ti dá ló pọ̀ ní ọmọ ń gbọ́ kò sáǹfà ní kankan bẹ̀ ní oṣù yóò ẹ́ kò sáǹfà ní kankan bẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ tó ti kà gbogbo wa àlèsè máa láti bá kùrán nípa bá ti gbọ́ kùrán ọ̀nà kejì àti ìláwà káwá ké kùrán káàkì ọ̀nà kejì pàtàkì bẹ́ẹ̀ bá nílà àwọn ọmọ kùránì ké o àti èyí tó mọ́ kéyẹ náà tí ní ojú ẹ̀yìn òṣìṣẹ́ bá wo àwọn èèyàn ní ìsẹ̀bá ìlọ́pọ̀lọpọ̀ wọ́n lè mọ́mọ̀ kùránì lọ́pọ̀ mọ́ mọ́ àwọn kùránì kátà ti fún wọn ní jẹ́ pé òun ní mọ́ máa ní kí wá wọ́n ti pọ́ìntà fún ọ àríkò ní wọ́n sọ fún wọn pé tọ́ ọba ti gbélé ìbò láti rí ilé yìí gẹ́lẹ́ kan gbogbo èyí dákà fún ara kùránẹ̀ tàbí bàbá ti kà ẹ́ sáwọn kan bẹ gbogbo tó mọ́ kápùrá láti jọ tó ti kápùrá láìsí rẹ̀ yà sí náà yà sí ọkùnrin rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún rẹ̀ bí gẹ́lẹ́ mùbí ìbí jìlọ́ àmẹ́ láfíìkù bí ẹ̀rẹ́rẹ́rẹ́rẹ́ bí no problem ṣé kò bí wọ́n bá ká bí àti ẹlòmí ń bẹ títí ẹ̀ tó máa ń ká mẹ́rin tó máa ń ká ìdáwọ́ bá tó wá bí àti ìmọ́lò náà fi ń wówó ar kùrán lòun náà ẹlòmí ń bẹ tó máa ń ká tó kùrán ìtọ́ tó gbólógbò àbí ẹ̀rọ tó mẹ́ta tó bá máa ń kà náà nù ọgbọ́ tó ti ń ka fún nǹkan nínú oṣù yìí mọ́dájú o kó wá kà kàá kàá àbúkọ́tí wá kàá tàn sórí tó wà sí ọdún ọlọ́run oṣù yìí ìwọ ló sọ fún wa ló sọ àlèkò lọ́la ó sọ fún alátẹnu àtẹ́bí rẹ̀ fún lálùbáríkà nínú oṣù yìí ọ̀rọ̀ rẹ̀ mú kà yìí dákun ọ̀rọ̀ rẹ̀ sí ń kà yìí súrátù Yásìn súrátù ìdáwọ́bájú wá kíra ní súrátù ìmọ́lẹ́sì ní dápọ̀ ọlọ́run ló sábà fi fún mi kó fi fàmóríjì fún ọlọ́run ló sábà fi fún mi kó fi kẹ́ ọlọ́run ló sábà fi fún mi kó fi pán mi lé ló sábà fi fún mi kí n fi jẹ́ ní tí ó máa tẹ̀lé ọ ló sábà fi fún mi kí n fi súnmọ́ ló sábà fi fún mi kí n fi wà ní jẹ́ náà kọ ẹ̀sẹ̀ wá kó ìlú náà òfin sọ wá ló sáwà sí ibi fún mi lówó ẹ́ ló sáwà fún fún mi níyàwó rí no problem àmọ́ inú òbí bó o ti máa ń ká òun tó máa ń ká fún ní ìjẹun wá kọ́kọ́ kápá ìbẹ̀rẹ̀ náà má torí pé torí pé òun bá ti súra yóò gbé òde bá ní gbogbo kùránì lòbí wá ní kí rárá o èyí tó tọ́gbọ́ kúrò ní máa ká kájú bá tó múlùkù mẹ́rin mo ti ká 500 kúránì ọgbọ́n káni á ẹni àbá àwọn ọmọ owó kúránì àwọn àmì mọ̀kan ẹni láti jòkó ìdédé lẹ́gùn tèmi ilẹ̀ wáyé kọ̀níkà ìdáwà bá tó wákà ní mélòó lókà tọ́lá ní ti fẹ́ ká 400 no problem ọ̀rọ̀ ọlọ́nà lókà tó ní wájú wákà náà wà fi kòkó lọ bó o oúnjẹ fàmí sísáàtì tí mo fi dọ́ọ̀lú tí ó fi pé torí ìsáwá pàtàkì wákà wọ́n lówó ń bẹ́m̀bẹ́ ó fi fàmísì ń fi ń ké ó fi àrẹ̀ṣẹ́ fàmí pé wọ́n ní àrẹ̀ṣẹ́ mẹ́sọ́tì á ní mo fi kè dákùn wá ṣe nírọ̀rùn fi kí ilé kí gbogbo ọ̀rán èyí mẹ́ta rùn tí ń fi ń bà èyí ló sábà fi fún mi kí kùránì wù mí kí kùránì jẹ́ lára àbídẹ́gbé gbogbo ẹ̀ ní lè ṣe gbìyànjú àti lè máa ké bọ́bá ọ̀nà kìí wá ti súnmọ́ ọlọ́run bọ́bá súnmọ́ ọlọ́run ti wá bèèrè lọ́wọ́ ọlọ́run ah, ọlọ́run ọmọ tí ìbálẹ̀ kan fi súrà mẹ́ta bẹ́ẹ̀ ti máa ń dáhùn bẹ́ẹ̀ pẹ́lú súrà bẹ́ẹ̀ kan yóò tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó sọ bẹ́ẹ̀ kọ́lọ́ má ṣe kùránì ní ṣe pé òun bẹ́yàn ń ṣẹ́ òun ìwé iṣẹ́ rẹ̀ ní mẹ́ta láti ní ní ìdí tí wọ́n wà náà ṣẹ̀ báyìí pé ẹwà àtọ́ brand méje kalẹ̀ járe mélòó lẹ́yìn díkà ẹgbọ́n 2000 mélòó lẹ́yìn díkà ẹ̀bá wọn ni 1000 kùránì bí wọn lọ kùránì tí wọ́n fúnra yóò lè ké tó wà ké sáfúwà ní ọlọ́run bá ọ̀rọ̀ rẹ̀ ni mo fà ló dákùnṣe kaba ìfún ó wu ọlọ́run ju àwọn tó fi kalẹ̀ lọ bọ́bá ní ah, àwọn tó fi kalẹ̀ wọ́n súnmọ́ ọlọ́run ọba fún ìtẹ́ lọ́dún ọlọ́run ọba cherish kí wọ fúnra rẹ̀ bẹ́ẹ̀ kẹlómi bọ̀bẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́bí ọlọ́run ọba sọ mọ́ nínú àwọn áyà tó wà ní áyà wẹ̀ wá ìdásá aláta ìbáàdí àní fàdíìsì ìkọ̀rin báwo ẹrú mi bá di wa nábì nípa mi ọlọ́run ọba súnmọ́ ó lè wá sí ilé èèyàn bá fẹ́ wò ní pé alágbájá léèyàn bá ti gbó lọ́wọ́ fi gbàdúrà ní ta lọ́nà lè gbàdúrà wà nínú wa ta tó gbé mo mọ̀ pé mo dá fún gbàdúrà ní bẹ́ẹ̀ kọ́ tọ́lọ̀ bí ń gbà kọ́ pẹ̀lú rẹ̀ lẹ́rẹ́ lẹ́yìn náà ní bí ń ta ìdọ́nà ní ìdá ìgbọ́ pẹ̀lú ọlọ́run tó wà kó bá fẹ́ wo nínú ṣe wá gbàdúrà ó jẹ́ ọ̀nà ọ̀gbọ́n owó ọlọ́run gbogbo gbàdúrà ẹ̀fẹ́ ọlọ́run kẹ́kẹ́ rú rẹ̀ wá bà tọ́ àtìsọ́gbé ká gbọ́ kùránà rí àtìsọ́gbé ká kí kùránà ìwà tó ṣe pé ah, à lọ́rún múlùkù tẹ́gbé ẹni pọ̀jú múlùkù gbogbo èmi ògbó màdílẹ́gùn múlùkù àmúlùkù ń bọ̀ èyí tẹ́mi ma ní kúlówó aláwọ̀ bọ́lọ̀ olè gbínú káàkù lọ lórí ẹ̀ náà mọ́kí ẹ̀ ọlọ́run jẹ́ pẹ̀lú tó kúrò láti láti tí kúrò àti arábùráwà ọlọ́run bá tẹ̀ máa kàá máa kàá kálé mélòó ló kàkọ́dá tó ti fẹ́ tó 1000 ọlọ́run bó àháwà ìwọ̀n kàkọ́ ẹ má ti ṣeré jẹ́ ìdáhùndá àwọn àfáà ní wọ́n mọ̀ kùrán fẹ́ sí ìtàfà lórí gbogbo wa ìtàkàn mọ́ bẹ́ẹ̀ kàn wa lọ́rùn

èyí ti kùránì kalẹ̀ ní ìdílébọ̀ pé àwọn àbá àwọn lè gbogbo mi lónìí lẹ́gbẹ́ bọ́lọ̀ bá ti gbélé lórí ìrún agbọ̀dọ̀ kí so a gbọ́ kùránì a ké kùránì òtí ẹlẹ́kẹta ẹlẹ́kẹta a gbogbo mùsùlùmí ẹ̀rọ ìjà ìdẹ́nà olùkọ́ òsùnmí wà pé ibi tá lọ́pọ̀jọ lọ bàbá sàfẹ́ kí o bàbá kí náà fíra àtà ní gbogbo àgbà wàbí ibi tá hàn àlára wàbí ẹ̀hẹ́ tó rí bọ́nà jà kọ́kọ́ lọ jẹ́ náà ní ìdìbò náà gbogbo ilẹ̀ gbogbo orí ìpè wà láfẹ́ kó wá ìbọ́ pẹ̀lú ọ̀hán òun ni yóò fi transform wa ẹ́ ó ní transform wa ee àwọn ọmọdé parí rẹ̀ náà aha Qur'an ọlọ́nibálú wa ayá tó ń bàyì náà tó fi sùdú ìlàbí na wúlẹ̀ Qur'an tẹ́rí ìgbọ̀ àwọn ayé ọlọ́run wa tó kílẹ̀ ní tó wà ní gbáyà àwọn tàbí nínú ó fi àmà ha Qur'an tó bá ti tó ń kálukú wa náà Qur'an àbí ó gbọ́ ó kà á kò ọ̀nà méjì méjì yòókù wá ní pé a ti wá gbọ́ kùránì a ti gbé kùránì àti a kùránì táa wá gbọ́ táa ké táa ha àtàdàbòrò káwá wò lè sí káwọn olóòtí kagbọ́ ká ọlọ́run wá ń sọ̀rọ̀ nígbà ìtumẹ̀ ìyẹn ọ̀nà méjìlá wá lè gbà sí inú káàkiri kùránì náà rọ̀gbọ́ ìnáà ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni pé bá àpá gbọ́ lárúbáwá jẹ́ ìlú kálí ojú kura ẹ̀já wa fa pẹ́tẹ́ fún ha tí wọ́n tú dáadáa tí bá kó wà nílá ìlú tù ká mọ̀ sí ma fi hàn. ó lè jẹ́ òyìnbó ó lè jẹ́ yorùbá ó lè jẹ́ haúsá ó lè kò sí ìdùn òbí èèyàn máa ń mọ̀ sí fẹ́ fẹ́ràn sábà ló bá kọ lẹ́tà sí ìyàn èèyàn máa fẹ́ pé kí ní ń wí níjọ́ òun nígbà tí kò tìgbèlè ló báyìí ní gbogbo àdúgbò báyá gbogbo olùmọ̀ ìpẹ́ nìkan nìkan ló mọ̀ wé ká gbogbo àwọn èèyàn tán lọ́mọ káàkiri tọ́mọ wọn bá kọ lẹ́tà òun náà wọ́n lórí ẹmọ̀ wá gbọ́tọ̀ òun pé kí kini wí kí ni wí ǹgbọ́ ẹwà kí ni wí ò ní pé òun fẹ́ sí ẹ̀kọ́ alọ́ní ìfẹ́ ní pé tẹ̀ wà lálàájá dẹ́bẹ̀pẹ́ ni tí bá yóò gbọ́ ọ̀làájá ẹgbẹ́ ló wá wí ó wá bọ̀ wípé ọlọ́pùn la ó ti bá ti lẹ́yìn ibi oṣù mẹ́fà lòwó tó wá ní ẹ̀ẹ́ oṣù mẹ́fà ti yóò wá tó ti sáré kà jóná ẹwọ bí ni ó ti tẹ́kẹ̀ sí ọ̀tọ̀ fẹ́ gbọ́ mẹ́sẹ́jẹ tó jìnà sí ọdún ó gbọ́ tí wí bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ mọ́ ìgá ó fẹ̀mí lọ́jọ́ mọ́ tọ́lọ́run ọba wí ni ṣẹgbọ́n tí kọ́lá ṣe nínú kéèdọ̀ gba ẹgbẹ́ sílẹ̀ wọn tó ti bá wà ní ọ̀tẹ̀ kan ti àti yẹ̀yẹ́ ìlàgbé ẹlẹ́pù ogun nìkan lámọ́ fi ń ṣe ẹwà àkàmẹ́wàá ẹlẹ́kàmẹ́wàá ọlọ́run ló wùn tẹ́sì mẹ́sẹ̀jì sí wa àfẹ́kan bọ́nà pàntí wí á tó bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ọlọ́run ló wùn tẹ́sì mẹ́sẹ̀jì mẹ́sẹ̀jì mórí pé kí ló wá nílẹ̀ pé èmi ò gbọ́dọ̀ wí ọlọ́run náà lọ́wọ́ الحسن البصري رحمه الله إنه وتعبير قل إن من كان قبلك أعطوما تباتيني أصبح أن تجد تعبيري قل إن من كان قبلك قل إن فاسا وصحابا أعطوما تباتيني اتخذوا هذا القرآن رساني قرآن وتلك جلتاني طبعا قصوان مسجد طبعا قصوان كيف fàkánù yẹ̀kọ̀rọ̀kúnà òrìlẹ́yìn yẹ̀kọ̀rọ̀kúnà àbìlẹ́yìn lẹ́tà yìí ni wọ́n máa ń kà lóòrù onáfíìsì fìyà òlẹ́yìn wọ̀nyí náà fi rúnà ha dínà ha tó bá dọ̀fẹ́ wọ́n wà mú lò èmi àti ẹ translation ọ̀nà kejì ní wípé táwà ní ìjòkó báyìí tí wọ́n ti máa tú ọ̀rọ̀ ọlọ́run ọba wọn lápẹ̀ ní màjálùkù tafsiri lẹ́wọ̀n wọ́n ti tafsiri tafsiri táwọn ọ̀jọ̀wá máa sọ tafsiri wọn dájú lọ́dá jù sí tafsiri ẹ́ tafsiri wọn bẹ́ẹ̀ lọ́pẹ̀ tafsiri ṣùgbọ́n ẹ̀dá kòkòrò ọlọ́run ẹ má jẹ́ ká sí ìka àwọn màjálùkù tafsiri táwà máa gbọ́ bọ́ ìta gbọ́ fisikálì tàbí ìta gbọ́ lọ́nláìní èyí tó wúlò ní ẹja gbọ́ ooo ẹ̀mọ́kànjá jòkó ti fi dábí sọ́rọ̀ lásán ló ti pàkà fẹ́ wá ìlèwé táì ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń pè ní tàbílù kùrá ní ti bá gbogbo nǹkan ní mẹ́bí àmì tàbílù nìkan gbogbo nǹkan yóò kò pé tẹ́ tàbílù nìkan ní òsí mẹ́ ẹbá tí wọ́n lè wájú ara lẹ́yìn ọya ajá méjì bọ̀lá lọ lónìí ayé ẹ̀kọ́ ìjà dáwà nígbà tẹ́yẹ náà wá ń lọ ànábì sílé wọn láti gbogbo wá pàdé ara wọn àwọn kan bẹ oníṣàjú wọn àwọn kan bẹ tí ò dé wọn àwọn máa fi fúnra ó lè délẹ̀ kó sọ pé ṣẹwárí kí ká bẹ táwọn òyìnbó wá ń pè ní lẹ̀dúnlá ọ̀pọ̀lọ́gátà kò mọ́ o ó kàlọ̀ lè ìmí ìsìn bẹ̀rẹ̀ ìtàn tí ò wúlò èyàn náà fẹ́ ti tàbírù lórí rédíò lórí tẹlifíṣàn ẹ̀ẹ̀kan ti sanwó ọ̀rẹ́ ní wọlé aláti ní kàló sanwó tẹ́ gbọ́ yìí mo rò pé bọ́bá láti nǹkan bá mọ̀ pé jọba máa gbọ́n bá kò ní sanwó ní tí ó kàn sọ fún bẹ̀rẹ̀ pé mo wá fẹ́ sàlàyé fún yín ibi tí ò bá ti wá ẹ mọ́ wọ́n rí ò bá sì kíp eléyìn fún Yorùbá sọ ìjà parí lọ́mọdọ́ náà <laughs> báwo sì túnmọ́ lọ́dún sọ fún wa wá kò bá òkè wa kó jẹ́rì wá ilé ti ẹ̀jẹ̀ tí ó dáa ti fàgbó pẹ̀lú àwẹ̀ bàbá fẹ́lẹ́ ìsílẹ̀ àgbàjọ́ ọdún wọ́n ti gbà abẹ́lómi náà tó gbíyìn tàà ṣe kọ́lá mi lè máa kọ ọkọ̀ tó ló ṣe tàbí ẹ́ pé àbá tọ́lá àyàtà tàí ìfẹ́ wá gún mọ́fẹ́ tàbí náà ṣe mọ́ ẹgbọ́n dáadáa o wọ́n tó lọ́pọ̀ olówó ọwọ́ wá gbá ní gírí ọ̀sán tàbí náà ọba tí wá gún wọ́n wá gún ojú gírí sí sí náà tàbí náà bẹ́ẹ̀ bá ti lé ìtìlẹ̀ ọkà kéèyàn mọ̀rú nǹkan tí ó gbọ́ online or offline kéèdè gbé ìrìnbá ti gbé nǹkan tí wá mìíràn lèyàn gbọ́ èyàn máa ń wá selective ṣé rọ́mọ nìyẹn nílá ká bá ti wa bá fẹ́ lọ léèwé ládùúgbò wa alẹ́ nílé ìwé bíi mẹ́fà láti ẹ mo ti lọ béèrè bẹ̀rẹ̀ náà gbàtí mo dá environment ẹwọ́ ọdún gbàtí mo pé tíṣà ní kọ́ bá ń pe tíṣà English ọ̀pọ̀ ìgbò

àwọn tàkọ̀ ti mọ̀jálù tàṣù tó wúlò kí tí ó gbé tó wà lórí rédíò tó wà lórí síbi o ẹgbọ́ o wọ́n sọ èèyàn náà gbọ́dọ̀ wà tẹ̀lé pípé mo ti ẹ̀fẹ́ ronú sí ìtumọ̀ Quran mo fẹ́ wà mẹ́sẹ́gìsì kan tí Quran ń sọ pé èmi náà bá gbọ́ yé tó di pátá pátó ọ̀f mi tí ọlọ́mọ kan bá ìta bá ti wá ronú sí tàbí attention sí tàbí pẹ́lẹ̀bẹ̀ ká wá lò ọ̀nà káwọn ìjọba bá fún àmì ẹjẹ́ ìbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀nà àkọ́kọ́ alẹ́sẹ̀mà ká gbọ́ Qur'an ọ̀nà kejì àtìláwà ká ké Qur'an kẹta alẹ́hẹ́bù ká há Qur'an ọ̀nà kẹrin àtàdáfúrù ká ronú sí túnmà Qur'an ọ̀nà káàrún àlàámàlìká wá lòó kùránì mú kẹ́kẹ́ púpọ̀ ní mẹ́sẹ́jì ní gáídáǹsì fún ọ̀run àtayé èèyàn kọjá kéèyàn jìnà sí tó bá ti bá mùsùlùmí bẹ́ẹ̀ bá ti nímà sí nímà ayé tó bá ti nímà ayé sí òun náà ni wàá ṣe gbádùn kùránì tó bá mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yìí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá ní máa yẹ́ sí wọ́n lábájọ́ta ó bá ní ní economics tó ti mọ̀ dáadáa tó bá ka Kùránì tọ́lọ̀ bá sọ nǹkan tó bá ní ṣe pẹ̀lú economy yóò tànà tí mọ̀ ẹ̀ tí ó gbogbo economics wà ọ́lá bá ọdún pátápátá àti tíọ́rì ìbùkì àti ìsàlẹ̀ àti Adam Smith àti èyí tó wà ń sálẹ̀ àti tó wà lókè ìkẹyọ̀ kan náà wọ́n ń sọ̀rọ̀ ẹ́ tíọ́rì wọn ni human need ìtọ́mọ nìyẹn ń gbá tó fẹ́ ṣe di àwọ̀ di àti ìsàṣẹ̀rù pé kéèyàn sọ pé áà mo ti wá yanjú gbogbo àlámọ̀rí mi tá kí nídìí kankan máa kù sí ọmọ nìyẹn ó sì máa wà ní nídìí náà resources ìta ti take care uh, ní ìyẹn kọ́ o àwọn ẹ̀kọ́ ti à limited ti à ká tàbí torí náà ń kọ́ o àwọn afẹ́ sọ́dì economic way pé ní bí ìsọ́dì tó ṣe wà náà ń kọ́ o bá ti lè rí ìlò tí ó fi lè sáàbù ìmàní tàbí ẹ̀kọ́ gbogbo tí ó mọ̀ bí náà lò ó ní máa dákọ̀ kọ́ láńlá yòókù tí ó ọlọ́run ọba ní àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run ìbádọ̀ rahman láwọn ẹni tòun káńsìn wọn káńsìn gbọ́sìn wọn ti gbogbo ẹ̀kọ́ ọlọ́run bá tọ́lọ́kọ́ ròyìn wọn ẹ̀kọ́ tọ́lọ́kọ́ bí ròyìn wọn ọlọ́run láwọn yìí àdúrà àkọ́kọ́ wọn tí ó mọ̀ ṣe máa gbọ́ o olùgbé ọ̀lẹ́bí iná ya kúrú náà rọ́gbà náà torí fún àná àgbààgbà jahanna ìnà àgbààgbà àkà ànàbà ọ̀mà àdúrà àkọ́lọ́kọ́ àwọn tí والذين يبيتون لربهم سجدا وقياما àwọn tó ṣe ń pé lóòrù wọn bọ́jọ́ ìpòrí kan lọ́bọ́lọ́ tí wọ́n dúó ní wọ́n ké kùránì ọlọ́run sọ yóò sáà nígbà tó wá sọ tó tó jọ sí wọn ó sọ àdúrà wọn ó sọ pé wọ́n mọ́ ti dáwọn kàdà bẹ̀yìnà láàrín kàfọwà wọn. àwọn tó gbéná bá náwó lábùyú sórí fún wọn ò ní dáadáa àpàdé gbogbo yóò ò ní tán wà lábúyẹ́ kùtùrù wọn ò ní káwọ́ kámọ́kù náà bí fẹ́ kánáwó sí wà kàdà bẹ̀yìnà láàrín kàfọwà wọn àárín wọn fún wọn jẹ ní ó wà gbogbo ẹgbẹ́ bí kọ́mìtì báyọ̀ bá débi ayà ẹgbẹ́ àá láti gbogbo ọmọ ẹgbẹ́ yìí wọ́n wà mọ̀ fún tiẹ̀ tó bá ti wá mú wà ní àá ah, kó wá lè mú pé kọ̀ wọ́n wà mú ọ̀bá náà sí fún àná àdábàjá àdínà kò ní kọ́ níyùn ní gọ́mìtì ọlọ́run fẹ́ kó tilé ayé kó tó má wọ̀ náà pé tó bá ti wọ́n pa ẹgbẹ́ ìgbà yìí wọ́n fi ètò ìgbà àná àdábàjá àná ọlọ́run mọ́jẹ́ kí gọ́mìtì mú mi wọ náà ó tún sọ lọ́pẹ́tọ̀ ọlọ́run mọ́ ìwé gọ́mìtì máa ṣe ní ìfi ní kí o ní ibi ní ṣe kí yàmù lẹ́yìn ọ̀nà ọ̀ẹ́sà wá fi plọ́mì tuntun ìwọ bẹ́ẹ̀ tàjẹ̀ tó kọ̀lẹ̀ pé tí ọ́ ìlàsán ló ti kó tó fẹ́ mú wọná ọ̀kan bẹ́ẹ̀ náà sọ́láàbù wa agbẹ̀lẹ̀ yàbùn mọ́àbù ó ní ó ní làwùfáàfà bá ṣe pàwọn èèyàn bá bẹ̀rù náà bá ṣe ń bẹ̀rù yìí lẹ́dàkàlù ìjànà wọ́n wà lẹ́dàkàlù tẹ́ bá kan gbogbo pìtàṣà gbàgbà máa ṣe fún oṣù pé wò ó lọ́gbẹ́ mi ọ̀dọ́ léèwé mọ́ bí wà pọ̀ ọmọ mi gbọ́dọ̀ lọ ní ìrẹsì àwọn máa àwọn ìdí bá bá rí ìfẹ́ kan mú ìjàmù kòrán bàbá ti wá ká tán káwa sọ̀rọ̀ ọlọ́run káwa àwọn olùwọ́pọ̀ àti sọ̀rọ̀ pé máa ń sàlìjánná lẹ́ o ẹ̀dá kan àlìjánná awọ àlìjánná sọ̀rọ̀ sí wa nínà bàbá ti wá wí yóò tán káwa sọ̀rọ̀ bá náà àti nàbí dínà hasana hasana ọ̀túnmọ̀ sí na àdúrà náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ولا مروا عليكم لقد اخر الله عليكم الله خيرا وأحسن الله إليكم وأسد الله بطاكم àwọn akọ́lá bá gẹ̀ẹ́gẹ̀ lé ń sọ́nà àpapọ̀ wọn àwọn ẹgbẹ́ wàhán táwọn kúrò yá àwọn ọmọ ìwà ní wà bá àbá ìwà ní wà ní wà ní ẹni bẹ́ẹ̀ wọn a máa ń ìmọ̀ a máa ń kọ́ bí ẹlẹ́pàá ẹ̀yọ́ àti wọn orúkọ wọn wá rí sí ẹ̀bẹ̀ wọn tó bá lọ

ee ká gbọ́ ká ha ee. Bẹ́ẹ̀ tó lè ka tó lè ka translation. Ṣé kò tọ́? Ọ̀dà, ṣé kò ọ̀yà ìjà sàmù pẹ́ṣẹ̀ yóò kùnà kàrọ̀ ánsà pàpà Microphone is there, maybe you're there. Abu Hanifa. Abu Hanifa. Abu Hanifa. Oh yeah, Abu Hanifa. Sequence, I want to do a question. Ó ní ìjọba ọ̀pọ̀ àwọn ìgbẹ̀rẹ̀ ó máa sọ ìgbìmọ̀ kí o kú ní àwọn ọ̀dọ́rọ̀ àti ẹ̀dọ́ àlẹ́ àrà ìjọ́ ìgbà tí o máa tí o lẹ́nu bọ̀tẹ̀ ẹ̀dọ́ àrà fún ṣe ó kọ́ tí ọ àbájẹ̀ ìrìnlẹ̀ kó àrí ìrìnlẹ̀ Èkíni tẹ́ òjì. Ìtẹ́lẹ̀ ẹ̀lá mi ẹgbẹ́ orí àwọn òkèlà tó ń kí ìwò ń pàdé àwọn oṣù òjò. Ẹ̀lá ń bú ìtẹ́lẹ̀ àbọ́ òkèlò ń lọ òkèlò rẹ̀ ọ̀pọ̀ aláwọ̀ láti lọ́rẹ́kọ̀ọ́ rẹ̀ kó ní ìwé ní mímú ẹ̀ ní ìhà rẹ̀. Ẹ̀ṣẹ́ ni yìí ní ṣe ẹni tó jẹ́ ṣúdẹ́ntì ní àbágbàlagbà àbọ̀mọ̀ kékeré. Ṣé kò ti kéwú tẹ́lẹ̀ fún kàn áàrin? Tọ́, ọ̀dà, ọ̀dà tó sáà pẹ́ náà ní Alhamdulillah, Alhamdulillah. Tọ́, yóò rí pẹ́ Anybody tí ó bá kà ẹmà wo ó gbọdọ̀ kọ́kọ́ fẹ̀ka ti mọ alifábẹ́ẹ̀tì òyìnbó àti tó bá tún wá mọ̀ tán ó gbọdọ̀ tún wá mọ root of vowel àti consonant ní translation tí ó kọ́ yẹn náà ni èyí lọ́gbọ́n tó gbé yẹn English by pẹ̀lú English tó lùkà translation ìwọ́n gbogbo wọ́n sì sàn fi síbẹ̀ wọn ẹ̀sọ pé èyàn tí ó bá fẹ̀kà sí ìkéwò rárá rí sáwọ́ àkọ́lùkún sọ pé ẹgbọ́gbọ́ ìnà bọ́ọ̀lìmí ọkọ̀ bọ́ọ̀lìmí ní bọ́ kú lé pé ẹgbó ìbò nìkan ló bá kọ́ wọ́n pè mú náà àbí ẹjọ́ ka concentration náà ó gbọ́dọ̀ kan tí máa rú concentration òun tó lè lo ẹ́bọ́ọ̀dì yẹn tó kọ́ lọ sí kọ́ sí lábọ́ tẹ́rí ti concentration wúlò òun ni wọ́n ń ta nǹkan àbí wọ́n kọ́yà nǹkan ẹni ọ̀wá sí ń bẹ̀ ọwọ́ wá fi translation translation gbé pé ọ̀dà pé kó ti pè náà ẹgbọ́ ó ní yakubun ọba yakubun ẹ̀hẹ́ tí ó padà fi líìdì yàn sí pé èèyàn kè lágbàwà translation àti fọ́lò tẹ́lò ìbáka tí wọ́n náà fi lè máa pè é tí tí ó fi mọ́ ọ̀la abákàkọ́ òun yóò tó kó ti tò lè jọ ẹwọ́n kò lè jọ tó kẹ́ni ìyẹn mọ́ sọpé kò ní ṣe rárá sọpé lẹ́wù tó wà nù ó fi lẹ́wù yẹn fi graduate tó fi lè ké kò nígbà tí ìyàmá tó mọ gbogbo rúùtù lágbáwá kó tó mọ kùránì ké ẹwọ́n kò nígbà tí ìyàmá tó mọ gbogbo rúùtù lágbáwá kéwọ́n ìgbésì kò nígbà tí ìyàmá tó mọ gbogbo ìtàwọn èèyàn tẹ́lẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ tí kẹfẹ́ àwọn èèyàn tó yìnbó tó ma kò ma ní jájẹ́ jì kò ma ayẹ́dágbà ẹ́ tó èyí ó graduate láti di ni ó bá ti graduate láti tó bá ti graduate nìkan ẹ́ oríṣẹ̀wà kọ́ lágbọ́wà ẹ̀ ní ó fi pè é lórí mọ̀ sáńpẹ̀ tẹ́ ẹ̀ṣẹ́ kẹfà fi transmission ṣe nífẹ̀ẹ́ àwọn àtẹ́kà ni ó máa pè transmission ló kó ọmọ fi máa pé wọn. pé ìdí wọ́n dàbí discussing with you now is called kùlù kùlù ó ti kùlù ẹ̀ ní máa di translation ní nǹka ní kùlù ẹ́ kùlù rọ kùlù ò ní pè ní kùlù ẹ́ so kò ní jọ kò ní jọ ẹ̀hẹ́n tọ̀ àmọ́ fẹ́ni tó fẹ́ fọ́lù àbẹ́ni tí ń kàrọ̀ bá ìmínú fẹ́ kàláì máa kà fún wa kọ́ ti bẹ̀rẹ̀ fún ti graduate ó dàbẹ̀ àmọ́gbẹ́gbẹ́ òun yóò fi ṣe bẹ́ẹ̀ bá fi transition kírun ó fi lead irun fún yẹn inú ọkọ̀ pé kèsì bùrá ẹ̀mí kejì mo mọ oyè mi ò fi sọ ọ èyí nàìjíríà ilé ọ̀wá wa sọ ọ̀gbọ́n òní èyí ọ̀rọ̀ ọkọ̀ basic rule so that ọ̀sìn tó bá ti pè é ó lè gba ọjọ́ ẹni ẹ̀kùn ìsà nípa pé ìyá ẹgbẹ́ ìyá kùrùn ìyá ìyá ìyá kùrùn àrí wọ́n translation pọ́pá ọjọ́ ọdàpọ̀ ọgbẹ̀ ẹ̀hẹ́n iṣẹ́ tí ó ti látọ̀ àmọ́bùkẹ́ ìyẹn ló wẹ́yìn wọ́n lábọ́ ara translation ni ó ti ẹ̀yìn lẹ́ẹ̀kan gbìyànjú kẹrí nǹkan bí translation nídìí ilé ọ̀hún ẹgbọ́ ẹ̀yìn ló wá ẹ̀yìn ló lọ́kùnrin ayọ̀ ẹ́ ok ìgbà tẹ́yàn bá dé ní hamim ìbíbù ìdówì tilkọ̀ ọlẹ́ tilkọ̀ ayá gbọ́lọ́pẹ́tọ̀ pẹ́pẹ́ ìbájọ́ ìbájọ́ ìbájọ́ mẹ́rin tó ní ìyá máa fi mú díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́yìnà bá wọ ẹ́sẹ́ǹtì tàà fi ń kọ́ ọ̀gá kalẹ̀ ẹ́sẹ́ǹtì tàà fi ń rìkọ́dù kan òun ni wípé ẹni tó lọ fún ajé ò bá tẹ́ ń tẹ́rà àwọn ọ̀dọ́ ti fi wọ́n lẹ́sí fẹ́mọ́tò fi lẹ́sí àwọn orin tí wọ́n ń gbọ́ fún ti pé wọ́n tó máa lọ lè rà wèrè lọ́tọ̀ láìrí tẹ̀ pé orin yìí ti fún fẹ́wọ́ sí wíjẹ gan wọ́n lọ́wọ́ sọ American English wọ́n jọ jágbọ́ yóò wá alẹ́kọ̀ọ́tọ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbẹ́ ọ̀rẹ́ wá láti máa wé àìbọ̀tì rọrùn ọ̀sẹ́lẹ̀ lè ẹ̀ lè gbọ́ ní ìjùmọ̀dé wí ó ti lọ lè wá láì tó fẹ́ gbọ́ ọ̀rún kó fẹ́ràn ẹ̀sìn kan bẹ́ẹ̀ náà bá fẹ́ràn ọlọ́run ọba ó bẹ̀rù ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ní alẹ́bí náà ti kàtù ẹ̀ sílẹ̀ àtẹ́bí yìí alẹ́bí láwọn èèyàn méjì ni wọ́n pè sí ibi ọ̀rọ̀ Kùránì almahiru bil Qur'an ẹ̀sùn jẹ́ expert bil Qur'an pé yóò ké yóò lọ gẹ́rẹ́ máa sàfàbí kìrọ́bìl bára òun wà lẹ́kùn wàlẹ́dì yẹ̀kọ̀rọ̀wù ẹjí wọ́n ké kùrán wọ̀yẹ̀tà tààtà òbí tí wọ́n lọ ìpọ̀ pẹ̀pẹ̀ yíya yíya yíya yíya yíya yíya ń túrúurúurúna ìdá ń bá fà á wọ́n wà alẹ́ ìṣàkó ó lé fún totorika bílẹ̀ dẹ́wù làwọn àjọ ládá méjì ni ó ní yóò ládá pé pé

àmọ́ tí ò bá ti wà ní oúnjẹ tàbí mọ̀ bí ẹgbẹ́ ọkùnrin gbé tó ń sàmà wá gbọ́ tó bá fẹ́ka lálẹ́ ẹ̀kọ́ máa gbọ́ sáńkà kó wá sàlùsà ọlọ́run sì ga ẹ̀sìn sọlẹ̀ kejì ìfẹ́ kan bẹ tó ti ṣe wọ́n ní ìfẹ́ yìí ó lè kọ́ yàgbé tó ṣe kírun ìfẹ́ ẹ̀ lè máa fi kírun títà lásán ìfẹ́ jẹ́ àbí kọ́dà kí n sọpẹ́ nìkan náà ìbáádà tí wọ́n gbọ́dọ̀ ṣe ni kìí ṣe pé ìbáádà tán ní kó àwọ́ ahá rẹ gbọ́dọ̀ wí ọkàn rẹ gbọ́dọ̀ bọ́dẹ̀ ẹmọ tó jọ ó dàbí káàkiri wọn bá ṣe káwà prógámù àti àdán káàkiri ní kí n kàkà àwọn òkèrè láti rẹ̀ bá tó káwà ní á agbò yóò gbalada ìdánwò kan sí ni pé kó ìbọn mi bá ti sojú tó kẹ wá bẹ̀rù mi so kìíní yẹn náà o lè ta àdì olùmí òkú ẹdùkéjì lẹ́yìn òfin ní pàfẹ́kì ìbọn tó wù yóò bá lóye náà kéèdè pẹ́pẹ́pẹ́ ẹ ọya ṣùgbọ́n ọ̀bí àlàájì tí wọ́n ṣùgbọ́n àlàájì ṣé òun wọ̀rọ̀ máa ń kí ẹ̀kọ́ máa pé iye ṣùgbọ́n ọ̀bí àlàájì rẹ̀ lónìí pé ní ìgbà ọ̀fẹ́ kírùn ẹnìkan ní àwọn ọmọ bá já méjì mẹ́wàá tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni alhamdulillah rabbil alamin o máa kọ́ náà ní tó ẹ̀kọ́ náà bá mẹ́ẹ̀kọ́ pé kó fẹ́lẹ́ ìkọ́ tó àbábẹ́ kọ́nà ní wà bẹ́ẹ̀ ní àbábẹ́ kírùn èyàn méjì ní wọ́n á dé ìgbé subhana rabbiyal a'la wọ́n rọ̀bí subhana rabbiyal a'la ah, ọkọ̀ ilé ni wọ́n ti rú ẹlẹ́kẹta ìhà kùrán ṣẹ́rí ìhà kùrán lẹ́bùlẹ́bùlù ìhà kan bẹ tí ó jẹ́ ìhà pé ó ha tẹ̀lera wọn áyà tẹ̀lera wọn ẹ̀kọ́ ti tẹ̀ ẹ̀kọ́ ó ní ìgbòrò ọjà òyìnbó ṣùgbọ́n ó dé àṣì ṣẹ́rí tí mẹ́jẹ́dẹ̀ yẹn rí náà the public òun ni attention tó bá fi ṣẹ́ṣẹ́ bá ti láìkì lẹ́yìn bá ti láìkì tẹ́ bá fẹ́ á sí lórí ìgbèlè tó tó lọ́pù ẹ̀yẹ́ máa wù tó bá yẹ pé kiri kaba lè bá wọn gbọ́ téèyàn bá lọ ẹ̀sẹ̀ bá ti kà èyí ó fẹ́ ha àti ojú ò ní fẹ́ bí ìtẹ̀lẹ́ ní ká yìí òun lẹ́sìn fáwọn náà ha ò ní máa bí wọ́n ní ha ó láìkì wọ́ọ̀dù yẹn ó lẹ́kẹ̀ tó ní àà ah, kiri ìmì ògbọ́dọ̀ sùn kí mọ́gbà rẹ̀ yóò fi ha táa bá kọ́rù sọ́yẹ̀ náà kó kùrù ha ní èyó lè ha pọ̀tàwé èèyàn òbí irú bẹ́ẹ̀ ọ̀gọ́gọ́ ha ní ẹni wọ́n àwọn tọ́mọ tó tẹ̀lú léèwé àwọn àbúta alẹ́gbàgbà fídíò gbòòrùta ẹ́ ẹ́ bóòrùn ní máa ń sáwọn fídíò náà ọjọ́ pé ẹ̀ẹ́dẹ́ nàìjíríà tó jẹ́ gbogbo gbogbo kéré kàkíra ẹ́ tí wọ́n ti láwọn quotation kẹta di ha if you want to aspire then you desire if you want to get aspire kò tó ó láì ti fi ṣe fire fire yìí ó jẹ́ kó ti rí ha pé ha ẹni bẹ̀ ẹ́ wọ́n yóò lè ha bí bá gbọ́ ọdún fún ìbìtì ẹ̀bẹ́ náà lè gbọ́rọ̀ tí kìí fún àtẹ́ tó bá jẹ́ tọ́ ìbẹ̀rẹ̀ tó yẹ láìpù yọ ha tọ́fẹ́ tó ẹgbẹ́ bá ti tọ́lù ní lóòwọ́ old age ní ma ń lè fi ìyàrí kan tẹwárò tí ó bá ti rí ti kókó fún ọmọkùnrin àìsí òun ni kó kọ́kọ́ ẹ̀ ó sì mọ́ bí ó sì ṣe dáadáa tẹ́lifásitì wọn lè ra kó wá wò ó bá ti máa ń ké kúránì tó wà sí dẹrù wọn máa ń gbé àpọ̀lá ní ìṣúra ilé ìgbìmọ̀ wá láìkì irú èyí wá láìkì yẹn ni ó wà máa kò sẹ́ni ìrìn kan ní wájú láìka àwọn súra àgbà bá ti kan súra ìgbà ìgbà áà tàbà ti ṣe irú tẹ́ẹ̀ bá ti láìkì yẹn ni máa rọrùn láti ọ̀rọ̀ ó sì kẹ́ńtọ́ ní ó dé ìjọba tó máa ti máa ń ká sí agbára ìròyìn ká ẹgbẹ́ yóò ọlọ́pọ̀ fún alágbèrè mi tó fi kún láti ọ̀rọ̀ bí àkùnrúbínà ọmọ òṣìṣẹ́ ìgbẹ̀lá àgbánínà